ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أتعرفكم الله أتعرف عليكم يا الله قولي أجل الله من بعد محمد صلى الله عليه وسلم òní ní rọmọdánà di méjì tí ìjòkó wà nígbà tó ń gbọ́ ìjòkó ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀pọ̀ èyí tí ayé ọ̀nà rẹ̀ lọ́wọ́ òun náà ní tí àwọn ọmọ ń bẹ̀rẹ̀ ẹ̀sìn ìwà lọ́dọọdún tí gbogbo ìpè ẹni tí máa ń gbọ́ máa ń gbọ́ wa yóò gbọ́ wáyé oníṣòwò àwọn oṣù sábàbí ìjẹ́ pé tọ́lọ̀ bá ń sọ fún àwọn ọmọ ènìyàn olóòlà ń gbọ́ lẹ́nu ẹgbẹ́ sílẹ̀ àti bọ́ wa. ní ìfọdúnfà sí ìkọ̀ọ̀hán bá a bá fẹ́ tú àlùkòhán báwo làá ti kì ìbéèrè yìí lè ṣe ń gbẹgbẹ lónìí nínú wọn ṣe dìbò bẹ́ẹ̀ ni ó ní àwọn ìlànà tí àwọn abẹ́ẹ̀kì tí wọ́n nímọ̀ nípa títí àlùkò hàn wọ́n gbé kalẹ̀ pé bá a bá fẹ́ kí àwọn táǹkà kò hàn táǹkì ń gbọ́ ó yẹ kí ìtọ́nà bá ń gangan là ń gbọ́ ní ọ̀nà báyìí lẹ́bi kíkura ní o ọ̀nà báyìí lẹ́bi kíkura ní o ọ̀nà báyìí lẹ́bi kí o níbi jẹ́ pé tọ́lọ̀ bá ń sọ gbogbo là ń gbọ́ yé bọ́n tábà lọ gba ìlànà ní ìpàdé tó àlùkò hàn àní gbọ́n tọ́lọ̀ bá sọ yé àdìjọ díẹ̀ náà àwọn kan tó lè ewu tó lè fà ewu tó lè fà ní pé àwùjọ yìí ní change wá sí èmi sí àtúnṣe àwọn èèyàn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí ọlọ́run bá ń sọ ọ̀pọ̀lọpọ̀ tí àwọn ń gbọ́ yé ẹgbẹ́ méjì tábà ti tọ́lọ̀ bá ní á ṣe àwùjọ ní ìlú sí dáadáa àwa ní inú ọ̀nà tí ẹ̀rọ tó ń tu ọ̀nà mẹ́ta náà ni yóò lára sí a òun ni ká tó alukur'an pẹ̀lú alukur'an tẹ̀síìrò alukur'an bìlẹ̀ alukur'an. àwọn àyà mi wà ní alukur'an kẹrì kọ́dọ̀ olùjẹ́ pé ní àyà yìí kẹ́límà kan yẹ pé gbólóhùn ẹ̀yọ̀ kan òun ni ó da ayé ẹ wá lè gbọ́gbó gbólóhùn ẹyọ kan ní ìpínlẹ̀ jẹ́ gbọ́ gbogbo ayà yín ìròyìn tí ó níbi ni pé ẹn lórí tọ́nà ti tù pẹ̀lú àtúráì lẹ́sẹ̀ àgbọ̀nyé a fún alápẹ̀rẹ̀ bíi méjì ní àná a tún fún alápẹ̀rẹ̀ díẹ̀ láàbí méjì ẹ̀rẹ̀ ọ̀kan a tún wá bọ́ síbi pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì ẹnìkan kọ ìwé kan kristian ní ó kọ̀wé yìí ó wá kọ́ ó ní five pillar of Islam ìjọpọ̀ tọ́pìkì rẹ̀ yẹn five pillar of Islam irú ìwé yìí ní ẹ̀bá rí library tó jẹ́ public library ní ẹ̀bá rí tí mùsùlùmí ní ọlọ́wọ́ mú ní àmì christian ẹ́ mùsùlùmí ní ọlọ́wọ́ mú kí ló kọ sílẹ̀ gbà pẹ̀lú five naira of islam so muslim yóò mọ̀ kọ́dà bí muslim bá rí gbọ́dọ̀ bá yé tó tó sì fẹ́ràn o ó lè ra lọlé ìpínlẹ̀ ló kọ ìwé yẹn ó mú àwọn òkú òkú islam wa máa àwọn olóṣọ̀ lé lórí ẹ̀dá kan nígbà tó sọ̀rọ̀ lé lórí ṣé ká lè bá gbọ́ yé ni àbí kò lè bá orí wa mú